again. mo mú wá mo wà bí ẹni báyìí pé mò ń wọ́wọ́ báyìí ha lọ́hùn ní wàhálà ò lè lè báyìí ha ẹ tíkẹ̀ yìí sí i lọ́ba wọ́n bá wà ń bí ba màá sọ fún yín mo kò yé mi ni kò mọ́tò ọgọ́ ló ṣe jábọ́ gan báyìí. kò yẹ mi gẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ má bínú. ibo lẹ́yìn lọ sọ́lọ́kadà ní. kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo gbé ìyá ènìyàn dẹ̀ ní àwọn olówó lọ́wọ́. ẹ kí ló dé. lóòótọ́ lọ gbé mi. bọ́ tí mo ṣe bọ́lẹ̀ tí mò ń lówó báyìí mo ò rí kò jẹ́ yé mi tó tẹ̀ ṣe sọnù lọ́wọ́ mi. ẹ tún mọ̀ mi. mo mọ̀ yín. ẹ jẹ́ mọ̀ mi. ẹ má dàánú bọ́sì máa ń ṣe ni wọ́n máa jáde nílé òní mówó dáná. ó dáa èlò jẹ́ lówó tẹ̀ fẹ́ fọ́lọ́kadà. four hundred ni. ọlọ́kadà ṣé four hundred naira jẹ́ lówó yẹn dẹ̀ wà jẹ́ ó jẹ lówó kankan mọ́ lọ́wọ́. kò báàgì mi kó ti yé mi tó ṣe sọnù. ó yá gbà four hundred naira ló powó ẹ̀ fún mi ní kéjì hundred naira kíákíá kíákíá. ẹ ṣe blasa mi ẹ ṣe gan ni. ìwọ sọ pé olówó mọ́ rárá lọ́wọ́ gbà two thousand rí. ha èmi nìkan tán. torí pé owó wà lọ́wọ́ mi lẹ́nìí ni mo ṣe fún ẹ o o nìyẹn pẹ̀lẹ́ má lọ má lọ má lọ má lọ ó yá gbẹ́mi dọ́dọ̀ akẹ́mi bẹ̀ seven eight fifteen sixteen. <laughs> etí kíni yambo orí yìí bàjẹ́. kálọ̀dé ọ̀nà kò wá bẹ̀rẹ̀ sí ní ṣòṣì jẹ́ ìwọ́kadà mi ọ̀kadà tó gbádùn ọ̀kadà tó gbádùn náà má jẹ one two three lórí twenty ọlọ́mọdé ọ̀kadà tó gbádùn. gbóná ẹran funfun ẹgbọ́n ẹran funfun onífunfun yín rẹ o bàbá ṣẹ́kì bàbá ṣẹ́kì wò má yìí ẹran funfun kí ní mi dùn funfun mi gbóná kí ní mi dùn funfun mi gbóná. kì í mọ àgàbà yìí láti ẹ̀kan torí ọlọ́run láti ah, ah. dé wà dáhùn dúró síbí báyìí torí ọlọ́run wọ́n mọ̀ pé èèyàn ń jáde ni. kìíní ẹ̀rọ funfun mi ẹ̀rọ funfun mi ẹ̀rọ funfun mi kìíní mi dùn funfun ríro gbóná dé. olúfùfù ẹ wá. àbí wọ́n kọ́ ni ṣépè mi. mo fẹ́ ra fùfú náà máa bọ̀. tó o bá disturb mi màá bá yí ẹ̀jẹ̀ ni o màá ṣépè fún yẹ ni o tó o bá níra fùfú má disturb mi o má dìlé mi o má dìlé mi o ó yá òun rè fòfó rè fifty fifty naira iye ọ̀kọ̀ọ̀kan mélòó ló fẹ́ rà. kò dá Sàámú bẹ́ ṣe gùn yín lẹ ṣe ń ta fùfú ni. mi ìgbọ́ ẹ. mo ní ṣe bẹ́ ṣe gùn yín lẹ tún ṣe ń kiri fùfú ni. sẹ́ni tó gùn òkì jẹun ni sẹ́ni tó gùn òkì jẹun àbórí ẹ̀ ò pé tó bá ra fùfú ni kó ra fùfú wọ́n tiẹ̀ tún ti fi ẹ́ sí ṣọ́ọ̀bù tí ń bá wọn dúró sí ṣọ́ọ̀bù oníranù bùdá Sàámú ẹ jẹ́ náà tara yín ẹ kò eh, ní ilẹ̀. ó dáa kò sí wàhálà kí ló fẹ́ rà ó tó bá máa rà ní kò ra o ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ ti là ó máa sáré kú ni o kí ló fẹ́ rà o. ilé mẹ́rin. Mm. fifty fifty naira ó lè yọ kọ̀ọ̀kan. ẹ bá mi fẹ́ yọ kan sí ẹjọ́. orí ẹ ò pé o ò ṣe kó méjì ń bẹ̀ kọ́ fẹ́ yọ kan sí fún ẹ aṣẹ́wó òṣì. alásọ̀tán rọ̀. wo ni gbàgbẹ́gbẹ́ lọ́wọ́ dúró lọ́wọ́ dúró kéde kí n mọ́wọ́ síta jọ. àbọ̀ àbálọ̀rọ̀ ẹ. ẹ gbà. ó rè é ìwọ ni ó lè fọ́ndé náírà sí. mo fi sí ti. ó lè fọ́ndé náírà sí fẹ́ dá mi dúró kíní mi dùn kíní mi dùn kíní mi dùn fúrírò gbígbóná ti dé kíní mi dùn fífúrírò gbóná dé. arábìnrin tó ń ta kan bí nǹkan olórí ẹ̀ pé ìwọ bá wo ọmọ náà gbó orí ẹ̀rọ ló fẹ́ pé fúfúrírò gbóná dé. kéèké ayé yín rèé lóde bọ̀dá Sàámú ah, ẹ jẹ́ ń pè hey latte. Oh my God! But that's a munta fufu ke. I won't take it. No, it can't happen. Damn! Shit is happening. There is fire on the mountain. Kí ló fire on the mountain? Bóyá kò sọ̀rọ̀. There is fire on the mountain. There is big fire on the mountain. someone told me that there is a nigger running around the street ready to tarnish our image bro. who is ready to tarnish our image ṣó bá sọ̀rọ̀. Yoship what's up you good. someone told me that brother Sam is hacking fọ́nfọ́n. wọ́n dọ̀tún sọ nǹkan tá a gbọ́ you know me and Bro Sam, we like five and six. People, when they see me, they rapping me in the street. They be like, Dalton, Bro Sam nigga. <laughs> D-O-T-U-N, Bro Sam's boy. But today is another language. They rapping me differently. Brother Sam, wọ́n sọ pé wọ́n ta fo fo. <laughs> Yọ̀ṣibí, wọ́n lọ rẹ̀ yín Brother Sam, wọ́n lọ ti bóyá kẹ́ sọ fún wọn kókó wàá gbé òfò wá sínú ilé o ẹ wo èmi lọ. jẹ́ gbogbo owó rẹ lọ ọ̀rẹ́ ìwọ ló ṣá báàlẹ̀ jà sọ̀hún jàre wá dọ̀tún. sọ̀rọ̀ gidi jàre jọ ṣé nǹkan tó ń sọ ṣé òótọ́ ni àti pé talent tó sọ fún ẹ ṣé wọ́n rí wọn gbà kan tó gbà fún ẹ. kò kí n ṣe pé bóyá mi rí wọn fúnra mi but èèyàn ló sọ fún mi like four five people ẹ̀dẹ̀mọ̀ ẹ̀yin náà ẹ̀ imagine Eh, eh, eh, báwo ni bọ̀dá Sàámú ṣe fẹ́ máa dún lábẹ́ tray kọ́kọ́ máa ṣe báyìí so nǹkan yẹn ló ló wọnú vein mi pé let me come home to come and have dialogue with my brother. mo rò bóyá mo máa bá wọn lé mi bọ̀ yín náà ẹjọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ please it's shame bro please damn. Ah, ah. pẹlẹbẹ. Uh -uh mo rò pé ó lóun jáde lọ lẹ́ẹ̀kan yẹn ni. ọlọ́run ló ní pé kí kúrò ní. ah ọlọ́run ló máa yọ ẹ bó bá ṣe miss wọn nìyẹn o. ah ó dáa bẹ́ẹ̀. kí ló wà ní fọkútẹ̀ ẹgbẹ́ bàbá Samuel gbájà ìwọ ni gbogbo ilé tẹ̀ ń ṣe gan pàápàá mo ti pe nọ́mbà yín mo pè sí sí látàárọ̀ nọ́mbà yín ní ríǹgì ẹ gbé pàtó tí yàtọ̀ tiẹ̀ tún lọ ọmọ kí ló ṣẹlẹ̀ gan ẹgbọ́n kí ló dé kí ló ló ṣẹlẹ̀ kí ló lẹ̀ ń ṣe kiri ládùúgbò. ọmọ onífùfù ọmọ onífùfù. ọmọ onífùfù náà dà. ọmọ onífùfù. ọmọ wo ni ọmọ onífùfù wo ló ń kọjá. ọmọ onífùfù pẹlẹbẹ pẹlẹbẹ ah, gbogbo ẹ̀mí tó kù lára ẹgbẹ́ fi ń pọ̀ mọ́ ní fùfù tó bá rẹ pété ńkọ́ báwo lè fẹ́ rí jẹ mọ́ kí ló ṣẹlẹ̀ mi ò ọmọ ní fùfù kankan ló dà ọmọ ní fùfù rèé mo bí ó ti gbẹ̀yìn yín lọ <laughs> ọmọ ní fùfù. onífùfù ọ̀dà bí ìyẹn mo ní fùfú. onífùfú wò náà pé wọ́n dáadáa. olóòmù onífùfú kan gbẹ̀ ìkọjá. ibi ìlàwà tí dọ̀tún sáré wá tó láwọn kan sọ pé wọ́n rí yín bọ̀dá Sàámú ìsẹ́lí fòfò èwo gbogbo eléyìí tẹ̀ ń kó bá wa ládùúgbò gan. wẹ́lẹ̀ nítorí pé wàá sọ fún ẹ̀yin lé pé mò ń ta fùfù káàkiri ṣé torí ẹ̀dùnkò ṣe ń sọ pé ọmọ ilé fùfù. ẹ ṣé tó torí ni. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ ẹ ti mọ̀ náà nìyẹn tó ti yẹ yín sìn ẹ̀dá tí ọ̀bàjẹ́ ìmọ̀bi tí ẹgbẹ́ ẹ̀ ti là ó má sáré kú ni ẹ má sáré kùnù ojú ẹ̀mí yín òun ni mo ṣe máa débí pẹ̀lú àwọn mọ́tò lálálálá bíi méjì mẹ́ta tó ń kó pákí mo máa di àgbẹ̀ lọ́rọ̀ láìpẹ́ láì jìnà lẹ́mi ẹ má wọ̀rìn tí. ẹ jọ ṣé lóòótọ́ ni pé ẹ ń kiri fufu. I am a gold fufu seller. Hey! I am the selling fufu. A lot of the community, you know, not only this community, different communities, they know me now as fufu seller ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yín o. bíi pé ayé mi ti fẹ́ ó fẹ́ dálù ókè ókè kò sí wàhálà fílẹ̀ fílẹ̀ mọ́ bá ń bá wí mọ́ bá ń bá wí ó wà ní advice mi ní advice mi ni ó wọ́n bí wọ́n mọ̀ mi dálù o ló mọ̀ kò ti dálù kí lọ ara kì í yà mí kò sí wàhálà má lọ. Hmm. mo ń wò bẹ́ẹ̀. Ah, hmm. ẹ jọ fúfú tẹ kiri lọ yẹn ṣé ṣe múra náà nílé ìgbà tẹ̀ ń kiri bí mo ṣe múra lọ́ọ̀rìn nígbà tí mi ò ní láṣọ funfun lọ́tọ̀ aṣọ tí mo wọ̀ lọ́ọ̀rìn tí mo fi ta funfun. ẹ wá kiri ẹ ra funfun o ẹ láṣọ yìí. Ah! ó dà pé aṣọ yìí tí mo wọ̀ gangan gangan ló jẹ́ kí funfun mi tètè ta mo tètè tà warawara ní mo tà tán mi ìfẹ́ gbé wá sílé fún yín ni mo tún mọ̀ pé lórí dáadáa nìyí màá gbé wá síbi ìsẹ̀ máa ṣòwò mi yámúyámú mi ò ah. fẹ́ o ní mo ṣe tà sọ́nà jìjì kò sí wàhálà ayé mi ti dálù ah, bọ̀bọ̀ ìlú tún pè mí yìí ẹ eh, kí ló ṣẹlẹ̀ sí dandan lọ́ fi ń ṣèyàn lóore ni ẹ lo o ṣàfẹ́ ṣoore fún mi ṣá dandan dandan dandan ah, àbúrò mi tí mo bẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí mo sọ pé wá ṣe àbí o ti níṣẹ́ fún un ọmọbìnrin ni ah, ò ṣe ẹ̀rọ máa fún níbi iṣẹ́ yín yẹn seventy thousand naira lóṣù ah, bẹ́ẹ̀ ni ah, ṣé gbogbo àwọn ọmọ táwa jọ ń gbélé ló mọ̀ ni lóòótọ́ ni pẹlẹbẹ ni mò ń bá wáṣẹ́ àmọ́ kò lè jẹ pẹlẹbẹ mọ́ ẹlẹ́rìí ẹ̀yẹ ló máa gbàṣẹ́ yẹn báyìí ẹlẹ́rìí ẹ̀yẹ ni ẹ bò wọ́n mọ̀ kí mi ò mọ̀ pàyé mi dá lu ò ló jẹ́ kí mọ̀ pàyé mi dá lu olóńtó tó ti kú ọwọ́ kejì fún mi mo mọ èjì tó tẹ́lẹ̀ máa rí ẹlẹ́rìí ẹ̀yà wa ọmọ yẹn jáfáfá jù ọmọ yẹn mọ̀ ṣẹ́ṣe ah, ah, ọmọ yẹn mọ̀ ṣẹ́ṣe ó dẹ̀ tún máa wúlò fáwọn kọ́sítọ́mà yìí ọmọ ẹlẹ́rìí ẹ̀yà ó nídìí ó dẹ̀ láyà èso ah. tí èyí sì kò sí jẹ́ lórí burúkú ẹ̀ máa fi polówó fáwọn ọkọ̀ ìfẹ́ máa kọ̀ máa lọ ni ẹlẹ́rìí ẹ̀yà ẹ máa jẹ́bà sí ẹ máa jẹ́bà pẹ̀lẹ́pẹ̀ ẹ̀ ń táyé ẹ̀sìn òun máa ló omi ò kí ẹ̀ nǹkan kí nǹkan tí anybody bá máa sọ ń pa èmi àti yín kò bọ́dà mi rárá rárá ẹ̀wọ̀n nǹkan tó ń bọ́dà mi jù ó ní eléyìí tó ń sọ kiri tó ní ẹ tún lọ ń kiri fùfú bọ́dà Sàámú ilé yóò dáná o ẹ kàn ń embarrass mi ẹ ń yẹ̀yẹ́ mi ládùúgbò ẹ ń yẹ̀yẹ́ gbogbo àwọn aráalé bọ́dà Sàámú it's not fair now lẹ́yìn ṣe báyìí ẹ stop ẹ̀ now ẹ wò ó tí mo ṣì ń lọ lẹ́yìn kan ṣì ń sọ fún mi náà yín mú ẹ̀rí ara lè Sàámú ara lè Sàámú nìyẹn o lọ Sàámú kò dáa ẹ wo, in fact ẹnìkan wọ́n sì send picture yín sí mi ẹ wò níbi tẹ́ ti ń kiri fùfù ẹ wo, ẹ wo, ẹ wo, nǹkan ẹ wò ẹ wò nǹkan tó ń send sí mi. ṣé mi rè. ẹ nà ó. wow ẹni ya picture yìí tí Jésù bá ń padà bọ̀ láwọ̀ sọmọ ó lè yà ó orí mi tọ́ra ọ̀rọ̀ ọdún ó bí yẹn fẹ́ ní nǹkan <laughs> tẹ́mi bá rí èṣù èṣù gangan tó wà pìà àyà ní nǹkan òbí ìdàbí fọ́tò tó fi ń ṣe pósítà fíìmù òrè. ẹ wọ ẹ bá gbé fóònù mi jàre ẹ bá mú fóònù mi jọ. send ẹ sí mi through infrared. infrared infrared ẹ wá mú fóònù mi jàre ah. mo ń sọ kan mo sọ pé ẹ̀ ń dojú tìyàn ládùúgbò ẹ̀ ń barasi mi ládùúgbò ẹ̀ ń yẹ̀yẹ́ mi kiri gbogbo àdúgbò ẹ̀ sọ pé consent kiri sí. ṣé wọn ló wà nínú ibẹ̀ yẹn ni bẹ́ẹ̀ ni fọ́tò mi ni ibi fọ́tò mi ni ó lè wà lórí fóònù sẹ́ǹdẹ̀ sí mi through infrared kí ló ṣe ẹ̀. ẹ wọ ẹ kúrò jàre ẹ wò bọ́dà Sàámú ẹ wò nǹkan tí mò ń sọ ni pé ẹ stop nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí bọ́dà Sàámú ẹ stop ẹ ẹ stop ẹ kó dáná. kí ni kékeré fùfú mi How is it your problem? Bọ́dá Sàámú, it is my problem because tí mo bá ń lọ ládùúgbò àwọn èèyàn máa máa yín mú wọ́n yín mú sí mi wọ́n ní ẹ̀rí rárá ní Bọ́dá Sàámú nìyẹn o kò lè bá wọn sọ̀rọ̀. Ìgbà tó yín mú sí ẹ kí ló ń tó fi wo bẹ̀ tẹ́lì kìíní bá yín mú tẹ́lì kejì yín mú ó ṣe gbóngbó kò bẹ̀ kí ni tiẹ̀ láti máa máa wá gbé yẹn sọ́kàn báwo ni mo ṣe ń jẹ́ sí ẹ ta ni mi nínú ayé ẹ tí ẹ̀sùn àwọn máa ka ẹ̀ lára tí kí lóun tí mo túùsì láti ṣe ni wọ́n lò bọ́ mi ni ṣé bí tó bá wù mí ni mo lè ṣe Ah, ẹni ò mọ bí ẹgbẹ́ ìtìlá onítọ̀ máa sáré kù ni nínú ilé ẹ máa ríran wò pápápá rè pápá ẹ máa ríran wò nínú ilé yìí. bọ̀dà Sàámú kí ni ìtumọ̀ ilé ìfẹ́ ẹ̀ ṣe yìí. ìgbé tí báwo. ó dáa bọ̀dà Sàámú ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ hmm. ẹ jù ẹ wò anything tẹ bá fẹ́. Are you sure you're going to do everything I want for me? bọ̀dà Sàámú I will do anything you want. Just name it. Kesha ti ma ta fufu yìí mọ́ ejo. Yoshe. Brother Saamu. Cross your heart. Brother Saamu, I will do anything. Say. Cross, cross, cross, cross oh. it again. Oh, oh, oh, oh. Brother Saamu. Huh? Oh, then cross the heart then. Okay, okay, okay. Omo ẹ̀ me. Ah, how crossing is that? Oh àwọn tó lè sọ pé gbogbo nǹkan ló máa ṣe fún mi tí mi ò bá ti níta fùfú mọ́ this is my request. kí ló kó sí yín lójú. ìwọ ló kó sí mi lójú ò dẹ̀ nílò ice drop. mo jẹ́ fún àbí mo jẹ́ ìṣinṣin. ṣé kí n pa ẹ́ mọ́jú. ẹ wò bọ́dá Sàámú ẹ̀sán kò tẹ fẹ́. ṣáà lè ṣeré ìdádì àmọ́ mi eré dádì àmọ́ mi. ká ṣeré dádì àmọ́ mi. nǹkan tẹ̀ ń sọ òye mi jàre. eré dádì àmọ́ mi òye ẹ. òye mi. ó dáa ṣé ká ṣeré fáàmì pọ̀ kì í fẹ́ pọ̀. fáàmì pọ̀ kì í fẹ́ pọ̀ láì ṣe ọmọdé. o ṣeré fápọ̀ rí mi ò mi ò mọ ṣeré mi ò mọ mi mi i'm not joking wọn ò bẹ ṣeré fapọ̀ rí. mi ò mọ ọgbọ́n tó ń jẹ́ fapọ̀ jàre bọ̀dá Sàámú kí lẹ fẹ́ gangan. wọ́n fa ẹ̀pọ̀ ó fa yọ̀pọ̀ ó dà tó bá ṣe yẹn rí ṣé ká ṣe rí ọba àtó lórí ìgbà ẹ ọba fẹ́ wọlé olórí adé tẹ̀lé wọn aláwọ̀ fẹ́ lọ sùn àwọn aráàlú àwa máa lọ àwa tilẹ̀kùn látẹ̀yìn. láàfin bo. láàfin mi ń bí ẹ wò bọ́dá Sàámú ẹ sọ nǹkan gidi jàre. ṣé mo fi ṣeré ni gbogbo òtí ẹ ṣe yí ẹ báyìí náà ó dà ṣé kébì àti ẹka jọ lọ́wọ́ ẹ tó o bá lè ṣèyẹn fún mi nìkiri funfun mọ́. ẹ wò bọ́dá Sàámú ẹ sọ̀rọ̀ gidi jàre àkíní gbogbo ilé ìtẹ́ ìsọ yìí ah, ah, sọ̀rọ̀ kan tó ní mí ni a sọ pé ẹ̀ǹbá láti wá kiri ládùúgbò nígbà tó má ṣe gbogbo yẹn mọ́ mo máa ń sọ nǹkan tó máa tó ayé ń ṣe ẹ̀dẹ̀ ń ṣeré mi ò láìkẹ́ o. ní sùúrù gbogbo eléyìí tí mo sọ ìmọ̀ ṣeré ni. ẹ ṣeré ni nà án. dájà mi eré ni fapọ̀ eré ni olórí àti kábíyèsí eré ni àbí àbí bẹ́ẹ̀ kò sí wàhálà yọ bí tó o bá máa kú mo máa kú máa ta fùfù láàyè mo máa ta fùfù ó tó yẹ kí n fi tà tẹ́lẹ̀ o àmọ́ pẹ̀lú nǹkan tó sọ mo máa ta fùfú yìí máa ta wọ́n December thirty first ni. bọ́dà ah! Sàámú. pẹ̀lẹ́ sista Yosibi. bọ́ọ̀ lẹ́yìn ṣe báyìí náà bọ́dà Sàámú this is not fair nǹkan tẹ̀ ṣe yóò dáa náà ah, ẹni disgrace mi ládùúgbò mi lè rí freely wọ́n á máa sọ pé ah, ara lè bọ̀dà Sàámú ni ara lè bọ̀dà Sàámú. kọ́ṣì kọ́ mi kọ́ṣì kọ́ mi nílé ìjọ oh, kọ́ṣì dẹ́nu kọ́ mi yàrá mi orí òpè kí ni tiẹ̀ kọ́ṣì dànù kí ni tiẹ̀ gangan náà yé mi lọ what's your home. àwọn tèmi ni pé ẹ stop ẹ o ẹ stop ẹ ẹ stop ẹ o kò make sense o kò make sense o bọ̀dà sàmú ẹ stop ẹ o. omi ẹ kú èwo ni gan adẹ̀ ń kín adẹ̀ ń sá ẹ̀dẹ̀ lẹ́fẹ̀ẹ́ mẹ́ntó. olóṣì oníranú òṣì onídìgbàjọ wèrè olóṣì elétò ìfáì ìyá ọmọ. mo ń lọ sínú ògo hallelujah mo lọ. lẹ́sọ̀rọ̀ pupa lẹ́sọ̀rọ̀. báwo ni lẹ́sọ̀rọ̀ dùdú ńkọ́ babalájà ńkọ́ ah, alájí ńkọ́ nekuforiji olubi ah, ẹ pẹ̀lẹ́. mo ń jí ìrere káàkiri ni eh, mo ń kéde àsàlátù káàkiri àdúgbò ṣé ìta fùfú ni. ìgbà tẹ rí fùfú lórí mi tí a bè lọ́wọ́ mi pé kí ni mo ṣe bì ọlọ́run amọ̀ràn bí ní ọyọ ẹyẹ yẹn ó pọ̀ ó pọ̀ jù. <laughs> bíra Sàámú kò yẹ kó jẹ́ ilé máa wà ní irú condition yìí ẹ i mean ẹ ẹ smart ẹ ẹ wo tẹ ṣe rí ẹ ẹ strong dáadáa ẹ wà agile ẹ ẹ ẹ wà intelligent. ṣé pé nítorí mò ń kiri fùfú káàkiri ń sìn ìyẹn ni pé mo ti wá wà ní condition tí ó dáa. bíra Sàámú ẹ wò tẹ́ bá mind ẹ mo ṣẹ̀ dá lè ṣe ẹ Eh, bakery kan lẹ̀ eh, wọ́n dẹ̀ ń gbàyàn báyìí báyìí báyìí báyìí eh. mo dẹ̀ rí i pé tí mo ṣe mọ̀ yín tẹ́lẹ̀ ẹ wà intelligent ẹ wà agile ẹ strong dáadáa ṣe rí tẹ̀ bá tiẹ̀ mind gan ẹ̀yin lè máa jẹ́ bí supervisor wọn bẹ́ẹ̀. ìyẹn ní iléeṣẹ́ búrẹ́dì tẹ̀yìn dálẹ̀ kí máa ṣiṣẹ́ iléeṣẹ́ búrẹ́dì yín mo lè jẹ́ bí foreman ò ń bẹ̀ gan àbí supervisor ẹ ṣe gan jàre orí yẹn pé <laughs> ẹ wò tẹ́ ẹ bá dá báǹkì lẹ̀ báǹkì táwọn èèyàn máa ń fowó sí mi ní lọ ah, ah bẹ́ẹ̀ ni kódà kó jẹ́ pé ẹ̀yin ni ọ̀tẹ̀dọ́lá I will not come I will come bó pẹ́ bóyá bó pẹ́ bóyá I am very sure ní ó dá mi lójú wípé remarkable fruits. tó ti yẹ yín ìyẹn subsidiary revolution plus property wọ́n yìí máa wá ọ̀dẹ̀ àfùfù lọ́wọ́ mi tí fùfú mi bá gbòòrò tán tí fùfú mi pẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ tán wọ́n máa wá ọ̀dẹ̀ fùfú lọ́wọ́ mi Dangote yìí ń bọ̀ láti wá ọ̀dẹ̀ fùfú tó máa lóò fẹ́ tà fáwọn èèyàn òun àbí kó máa fi ṣe sékèwé àwọn tó bá ra sìmẹ́ǹtì. ẹ wẹ má wọrí ìjàre pẹ̀lẹ́ ìyàwó yín yẹn kàn tó dìfọ̀sì yín ẹ nà ẹ mọ̀ ó nà yín gbẹ ẹwọn kéèyàn ga ju yín ló fẹ́ ga tóbi báyìí wọ́n nà yín dẹ̀bẹ̀ sí ní ké lábẹ́ ìyàwó yìí <laughs> bọ́dà ẹnugbe yìí ò dáa ó wà lórí fóònù mi. alfa lẹ́sọ̀rọ̀ pupa na do Fofo Dona Eu vou avisar. Ah, bọ̀dá láàrú ẹ̀ dẹ̀ ní sùúrù. sùúrù wo ló ń sọ pé kí n ní gbogbo gbà wọ́n máa ma jálẹ̀kùn mi wọ́n á já wíńdò wọ́n kó gbogbo nǹkan tí mo kó sí ilé ò sọ pé kí n ní sùúrù. alẹ̀kùn yìí nìkan kan náà já wọ́n jálẹ̀kùn àwa ará ilé náà. ẹ wọ́n lè máa jálẹ̀kùn titi yín o kẹ́yìn má lè sọ̀rọ̀ síta o ṣùgbọ́n èmi o ó ti sú mi bí mo ṣe wà yìí. wọ́n wulẹ̀ já kíṣì mi gan. òun sọ pé wọ́n já kíṣì lọ́jọ́ wo. mo ṣe kí sinmi sẹ́sẹ́ màmá parọ́. ẹ wọ. Ah, ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù ẹ wo géètì náà ẹgbẹ́ lé yẹn ó sọ pé òun rí bọ̀bọ̀ gíga kan ọmọ pásítọ̀ tó eh, ẹni tẹ́ ẹ ń pa ẹ̀yẹn báwo la ṣe lè rí mi mọ bẹ́ẹ̀ ṣe lè rí o mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè rí ṣùgbọ́n mo máa rí tó máa ń tẹ̀lé bọ̀dà Sàámú. ẹ̀yin mọ bọ̀dà Sàámú yẹn. bọ̀dà Sàámú bọ̀dà Sàámú wo èmi ò mọ bọ̀dà Sàámú kan ṣe bí ẹ̀gbọ́n kan tọkàn máa ń rìnrìn wèrè kiri àdúgbò ló ń sọ èwo ló kàn mí pẹ̀lú bọ̀dà Sàámú pẹ̀lú pé wọ́n já wíńdò mi wọ́n kọ́ everything. o mọ bí tí bọ̀dà Sàámú ń gbé. mo oh, very good oya oh, ah, move it. ẹ ah. move it fùfú rírò gbẹ́lódé. broda ah. sọ. broda sọ. fùfú rírò gbẹ́lódé. broda sọ. ẹgúnfẹ́ erin gòkè àlọ́ ẹ̀fà. ẹ wá ìwé ní gbogbo yẹn náà mi ò láìkẹ́ o mi ò láì gbogbo ọwọ́ yẹn kí ló fà yín wá mo ti wọ́ọ̀nù yín o. ọmọ etí ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbúrí ẹ̀ dàrú ni sórí òpè ni èmi ló fẹ́ wọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin kò sọ àlà máa lọ tiẹ̀ kébìnrin ọ̀ma lọ tèmi gbà yọ. gbogbo iyọ̀ ẹ náà ni máa ń láìkè tó fi máa jẹ́ ká máa kó yín jẹ. ojú ẹ máa ń pọn ṣé ò ní fóònù <laughs> olóbi clips kí ló ń ṣe. natural. natural natural wo ó yẹ bá mi ru fufu bá mi ru fufu kájọ kiri díẹ̀ bá ru fufu kájọ kiri díẹ̀ kí ló ṣẹlẹ̀. èfi ló dé yé yé yé. you move I go you down. kí ló dé kí ló dé kí ni mo jẹ kí ni mo ṣe gbà mí kí ni mo ṣe gbà mí. move ah, it move it gently ah, ah, to the car. kí ni mo ṣe ẹ wò ọlọ́pàá ọlọ́pàá ẹ bá ń gbà fúnfún. wo sórí tó bá ṣe ẹni tí fọ ni ẹ èmi fúnra mi máa pa ẹ ká tó dé station ṣó ti gbọ́ lórí burúkú wọ́n ń já wíńdò mi òun kọ́ ẹrù mi àbí má wọrí. ẹgbẹ́ gbọ́ mi ọlọ́pàá ẹgbẹ́ gbọ́ mi get inside. ọlọ́pàá ẹ bẹ gbọ́ mi ẹ wọ yẹ rí fufu ọ̀nì wọlé fufu ọ̀nì wọlé fufu ọ̀nì wọlé ọmọ ọ. kó wọlé ò gbọ́ ni ò ẹ jọ kí ni mo ṣe ẹ ti wá wọlé fún mi jàre. ẹ fún mi láǹfààní kí n kàn pé gbẹ́yẹ̀ rí ó mọ àwọn sọ́yà kí ni mo ṣe. Get inside. Personality ni mi When you get to the you know get inside. You know your offence. Arákùnrin, ah ṣé ògbọ́ngàn tí mò ń bí ẹni mo ní kò jẹ́wọ́ fún mi ṣé ìwọ àti arákùnrin tó dúró yìí ọ̀gbẹ́ni yìí ṣé ẹnì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni sọ̀rọ̀ náà. pẹ̀tí wèrè ní ẹni mo ní kò sọ̀rọ̀ kí ló lọ rí ibi ẹ̀jẹ̀ kí ló pa ẹ̀ gbọ̀ sọ. ẹ wá ẹ má pariwo mọ́ mi o ṣe fẹ́ kí n ṣi sọ ni àbẹ́fẹ́ kí n sọ̀rọ̀ tó máa rán yín lọ sẹ́wọ̀n. Ah, mi ò tọrọ mi. bẹ́ẹ̀ ta. ọ̀gbẹ́ni ṣo wà all right ṣo mo wá bẹ̀rẹ̀ tó ti sọ̀rọ̀ now sọ fún mi náà ṣé o lè sọ̀rọ̀ ni àbí tí ń dùn will you say something. bàmí ẹ wò boy, why? Low ẹ low lóòótọ́ ẹlẹ́gbàá àdúgbò lọ jẹ́ sí mi o normal normal. mi ò jẹ́ ẹlẹ́gbàá àdúgbò sí ẹ mi bàbá ẹ ládùúgbò ni mo jẹ́ mélòó ni ìyá ẹ fi jù mí lọ. ẹ ti bẹ̀rẹ̀. Ah. kí ni gbogbo rọ́mì ṣe rẹ̀. wọ́n fẹ́ lọ sẹ́wọ̀n. mò ń gbọ́ mò ń sọ. tó bí wọ́n sọ lọ tẹ́lẹ̀ sá. ẹlẹ́gbàá àdúgbò lọ jẹ́ sí mi normal normal àjẹjọ wà tipẹ́tipẹ́ gan-an wọn ò dẹ̀ bá mi jalè bọ̀bọ̀ ìwà yìí bọ̀dá Sàámú tèmi mọ̀ tí bá sọ fún ẹ pé bọ̀dá Sàámú ó yá àjọ ń lọ ní sáà o. èmi àjẹ́ ó yá ń bọ̀ ṣé fẹ́ bá mi ta funfun ni ó yá wò èmi àmì àtẹ́jọ́ wà nínú ẹgbẹ́ ìyá ẹ̀gbọ́n ò lè pè mí pé ó yá. kí ni mo fò lè ṣe láyé tí mo wà kí ni mo fò lè ṣe láyé tí mo wà láyé tí mo wà kankan kíjà lè kankan kíjà lè má kú ta funfun kí ni mo fò lè ṣe láyé tí mo wà. n tó ń jẹ́ kó yé mi ni wípé ẹlẹ́gbọ́n àdúgbò ni Sàámú jẹ́ sí ẹ bọ̀ kò kí ń tẹ̀lé ẹ lọ jalè àbí. wọn kì í tẹ̀lé mi but àjọ wà ní sà. that's all right it's okay it's okay mo ti understand it. uh, officer yes, sir. oya oh, take him back to the cell please. go my friend. ẹ sà ẹ jẹ́ kó tètè mọ bó ṣe máa yanjú ọmọ ẹ̀ gòmọ́rò dàgbà sádùúgbò ah, ẹ rí ta ló máa mọ̀ kó lè lọ́mọ ẹ̀ tó yọ lọ ta ló máa mọ̀. will you stop them my friend. Sàámú láàrin mi àti ẹ mo fẹ́ kó sọ fact fún mi mo fẹ́ kó sọ reason fún mi tí ó fi jẹ́ wípé bó ṣe dàgbà tó yìí fùfú lòun kiri torí mo rí tí wọ́n gbé igbá fùfú kọjá tán ní òun kiri fùfú. ẹni gúgúrú nìkan ló ń dá fùfú ohun tí mo yàn láàyò nìyẹn that is what i want that is what i like that's my business that's what i'm doing. are you okay. i am okay ohun tí mo ń tà nìyẹn ni. are you alright. i am alright ohun tí mo ń tà nìyẹn. are you with your senses. i am with my senses ohun tí mo ń tà nìyẹn. well gbogbo tó ń sọ pátá yẹn wàhálà tiẹ̀ nìyẹn kò dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kò dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé bọ̀bọ́ yẹn sọ wípé ẹ ò dìjọ jalè pé nǹkan mọ̀ ẹ́ gẹ́gẹ́ bíi ẹlẹ́gbọ̀n àdúgbò ni you understand if not so nǹkan tí n bá ṣe fún ẹ because mo believe pé o ò mọ̀ mí hmm. o ò mọ̀ mí Sàámú tó o bá mọ̀ mí ni gbogbo pálapàla tó ń ṣe yẹn o ò ní ṣe. mo mọ̀ yín hmm. mo mọ̀ yín dáadáa dáadáa mo mọ̀ yín gbàtẹ́ ìwà ní constable. o mọ̀ yín mi tẹ́ ẹ̀ ti dèbí tẹ́ ẹ̀ dé on pretend látẹ̀kan ni mi mọ̀ ìbáwò kí sọ̀dọ̀ ya múdírà lẹ́tí máa wá ń jẹja àti gàrí gbà yẹn star ni yín ní danger line ilé àṣẹwó ní láfẹ́ wa star gidi ó ní yín kò sì bí mi ò ṣe mọ̀ yín tó ẹ̀yin kẹ̀ yìnbọn dánú lọ ń pè yín kì í ṣe gbogbo yẹn yìnbọn sólè abẹ́ yìnbọn sí criminal abẹ́ yín gangan ẹni ẹ fi ń pè ní yìnbọn dánú torí gbà yẹn lọ àmọ́ ìgbé wọn tẹ́ ẹ bá gbọ́rọ̀ olè ẹ máa jápa ni ẹ̀yin ẹ má <coughs> ó lè má gbà bí ẹ má gbà bí ni ẹ kàn máa yìnbọn tá tá tá wọ́n lè mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ wò ayé eh, ọmọ dókítà Akínọlá Òjọ́sí tẹ́ ẹ ṣẹ́yún fún tẹ́ ẹ lọ ṣẹ́yún fún níbẹ̀ ẹjọ sọmọ ẹ ìwà láàyè ṣé kò ṣàkùṣà. ọ́físà hmm? ibo ló wà náà bá mi rìlíìsì máa tó máa lọ láàtà láfíà. Ah, mo ti délé o ah, ah, nígbà tẹ́ ti lè sọ pé ẹ mọ̀ mi tàbí jọ sọ̀rọ̀ tẹ́ ẹ bá lé mi kúrò ń bí má rí fisiti kéèsì Dr. Kiola o láyé ìgbà yẹn àfi bá máa lẹ́yìn kan mọ́. my friend ọ́fíìsì mi lílé yìí àmì kò máa lọ ok ọ́fíìsì àkọ́kọ́ free ẹ̀ mọ̀ èmi fúnra mi ti free ẹ̀ tó bá ti dá ẹ̀ dúró sọ wípé ọ̀gá ló ní máa lọ. a ní mi lọ mi lọ mo máa jẹun ẹnì máa sanwó fufu ẹnì pé ẹ jẹ kí fufu lọ́bẹ̀ kan fufu mi náà wà bí ẹ máa sanwó fufu yẹn ẹ máa ra fufu lọ sílé fúyàwó yìí dẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sìn. Sàámú ṣé bẹ́ẹ̀ ni oníkò lè máa lọ. fùfú rírò gbẹ́lẹ́dẹ́ kìíní mi dùn fùfú rí ah. kì í ṣe pásítọ̀ ni pásítọ̀ pest. rọ́ṣà mú. dárí ẹ̀. kí. dárí ẹ̀. rọ́ṣà mú. mọ́ńkèlè. báwo ni. <laughs> mọ́mì ṣé bí mo sọ fún yín pé mo gbọ́ wípé wọ́n sọ pé bọ̀dà Sàámú funfun ló ń kiri káàkiri ń sìn. yọtọrọtọ sankulubọ sankulubọ baby student. Rasamu, hello. Hi. Ah, what's the meaning about this? What's the meaning? The meaning of what? No, no, no. Kill and ń ṣe? Mo fẹ́ lọ wẹ̀ ni. Ẹ lọ wẹ̀. Orí fùfù lórí mi ò ń béèrè lọ́wọ́ mi pé kí ah. How do you mean? No, why this? Why are you doing this? Because I love it. This is what I love doing. Ẹyin. Yes. Enter fufu. Monta fufu. And you love it. Yes. Ah, since when? I I started about five five or six days ago, and I and I keep loving it in fact there is possibility àìtáfùfù wọ láìfù ayé mi. ah yeah. nǹkan ti ṣẹlẹ̀. mo lè ta fùfù jálẹ̀ ọdún. rasamu i love it. rasamu ẹ̀dẹ̀ ni kò sí nǹkan. àtọ̀. kò sí wàhálà. àtọ̀. but you can't be doing this. why now kí ló ṣẹlẹ̀. Ah, ah, ah, ẹ̀yin fùfú ládùúgbò ẹ̀ ń kiri. wo gbáyé tó o bá máa ra fùfú ni kó o rà torí mo tiẹ̀ ti wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ gan ládùúgbò mi orí ẹ̀ mi ìmọ̀bí tó gbà lọ ládùúgbò mo dẹ̀ tún ti rí mọ́tò ṣàṣàṣà wá ta ló ní mọ́tò. ẹ wo bùrọ̀ Sàámú ẹ̀yin àti ta nìyẹn ẹ mọ̀ kémi ò sí fún gbónú kan bẹ́yẹn. o sì fún gbogbo yẹn kíni báwo ló ṣe wá bímọ tó bí. ẹ fìyẹn lẹ ẹ fìyẹn lẹ i'm not in for that. ẹ rì mẹ́rì. Ah, ẹ bùrọ̀ Sàámú lóòótọ́ mo ti kúrò ládùúgbò for now o mo run àwọn courses kan ni so mo ní láti wà níbi tí mo ti ń run àwọn courses ẹ. Ah, ìwọ náà wà ní school. bẹ́ẹ̀ ni náà. èmi náà wà ní school mo run course lọ́wọ́. school wo nìyẹn. fufu course. hey Only four unit course ni mi carry kárí ẹ̀ láyé. Ah, mo ti rí bọ́ọ̀lù kankan fún mi dájúdájú mi máa. ẹni suru, ẹni suru. E, mọ̀ kan mo mọ̀ pé ẹni fe explain gbogbo nǹkan tó wà ní kìíní for now I know there is a lot behind this but ẹ mọ̀ suru. But. Hmm. but. No. So just sí torí mi ni ni ní other street ṣe kóore ṣe kóore street ṣọ́dọ̀ kó kìíní ṣọ́dọ̀ kó kìíní. ẹ ṣé mo mọ̀ pé ilẹ̀ ń ta fùfú ni. ṣọ́dọ̀ kó kìíní wà á ríran wò ìwọ invite mi síwájú ẹ mí ni wá. ẹ mọ̀ kan brasa mu. orí tóńtó baby student. Ah, thirty thousand naira lélẹ̀ ẹ gbà ẹ wá mọ̀kàn tẹ máa ṣe fún mi nsìn ṣe ní gbogbo àwọn fùfú yìí ẹ lọ dà sínú mọ́tò fún mi. gbárí yẹ. bẹ́ẹ̀ ẹni tó ń kàn ẹ́ ń sìn máa ó máa ń fowó tọ́jú ẹ gan ẹni tó ń pè é sí fún fowó tọ́jú ẹ gbẹ́rìyẹ fún mi dájú kè ẹ gbẹ́rìyẹ ó wá gbé lọ́rùn. Ah. Ah. òdí gbádùn òdí gbádùn òsè. ìjọ ò lè máa change nù ẹ já kinní sínú mọ́tò fún mi jàre. Ah mo ti dà síbẹ̀ orí mo ti dà síbẹ̀. ẹ má ta fùfú mọ́ o. mi gbọ́. ẹ má ta fùfú mọ́. ó bá mi sí bá mi sí lẹ́kùn bá mi sí lẹ́kùn. kí ló tún ṣẹlẹ̀. bá mi sí bá mi sí ẹ ṣe wò mo mú méjì bẹ̀ mo fẹ́ jẹ́ ìrọ̀lẹ́. ìyẹn náà dá mo jẹ́ ìrọ̀lẹ́. ó yẹ yẹ máa lọlé máa lọlé máa lọlé. àjẹbù gbàjẹ ooo kí wọ́n tètè lọ gbé fùfú mi báyìí. Ah, ah, ah, ẹ ẹ rọ sàmú kí ló dé bí báwo. mo fún yín lówó kẹ̀kẹ́ má ta fùfú mọ́ ni. ìwé ọ̀rọ̀ wo ló sọ ṣé thirty thousand ló máa là mí ni ṣé thirty thousand ló fẹ́ tọkàn tí mò ń wí ni àbọ̀ rò pé wí eléyìí ọkàn mi wà bẹ́ẹ̀ ni ọlọ́run máa jẹ prado jeep ni àbí kí ló ń rò má lọ gbé fùfú mi sísísísísísí tí máa tàbí kíákíá fùfú. máa tún lọ gbé fùfú mi. bẹ́ẹ̀ ni o. kíní mi dùn fùfú lílo gbọ́nà dé. Hey, o Hey, understand nǹkan tí mò ń sọ ni. kí lẹ̀ ń sọ. àní thirty thousand ló kọ́ fún mi tó ti yẹ ó wá ní kí n da you. fùfú yẹn kí You dà sínú mọ́tò òun tó ti yẹ wá kó thirty thousand naira ó wá kó fún mi ó yẹ mọ̀kẹ́ thirty thousand tá a bá tún dà pọ̀ mọ́ owó tó wà lẹ̀ ah orí àwọn yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣèmí lóore gan ni àwọn aláàánú yẹn wọ́n máa wá bẹ̀ káàkiri pẹ̀lú tó fẹ́ ṣe tẹ ẹ gbé lọ tẹ ẹ gbé lọ. ẹ kó o sọ̀rọ̀ sínú ẹ̀ tó mọ̀ kí n máa kọ́kọ́ gbé fùfù wá bí wà á kọ́kọ́ sọ nǹkan kan sí i. mo wá fẹ́ wá sọ fún pé fùfù tí mo gbé lọ yẹn o mo ti tà tán mo wá fẹ́ gbé fùfù mi ipe kó o tún lè sọ̀rọ̀ sí kí n lè gbé fùfù yẹn lọ. ẹ ìyẹn ti tà tán fún èèyàn mélòó. ẹ̀rọ ògbárí yẹn ni òró fún mi ní dátì. Ah! máa tà á mú. kí ló ṣẹlẹ̀? ṣé mi kí ló dé kí ló ṣẹlẹ̀? Ah! yàtọ̀ pé kí ni. mo sọ fún yín mo ní ẹ má ta ọjà gbogbo ọjà tẹ́ ẹ bá gbé jáde ẹ má ta fún ẹnìkan hmm. ẹ má ta fún ẹ̀yìn hmm, ọ̀tọ̀ oríṣiríṣi èèyàn ẹ má wá gbọ́ kì í ṣe pé bí a mọ̀ ta fún òun kò fẹ́ ra fùfú lọ́wọ́ mi ó kàn dà sínú mọ́tò ni mi mọ ibi tó fẹ́ dà sí òun orí mi kò fẹ́ ṣe éèpù fún mi ni jẹ́ ká pààyè tí jẹ́ ká ṣe mí. ẹ fún wọn rẹ wọ ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ bẹ́ẹ̀ bá ti ní kẹ́ni ìyẹn tó sori náà báyìí ẹ má bínú sùn mí o. nísòro mo ìwà nísòro ṣe bẹ́ẹ̀ mi ló sọ pé o fẹ́ràn lọ́wọ́ o ní pé tí n bá ti ń kiri káàkiri owó tí n bá ti ń pa kí n kó wá fún ẹ ipò máa fi ṣe nǹkan fún mi táwọn aláàánú wọn lè máa fi rí mi ẹ kí ló wá ṣẹlẹ̀ kí ló wá dé. ó sọ bẹ́ẹ̀ olùkí mẹ́ta fẹ́yàn kan ní kì í ṣe gbogbo ta fún ó kó sínú mọ́tò ẹ̀ lọ́dọ̀ àwọn táwọn tasọ̀ gbà fi mọ owó yẹn gbà mí ò yọ kankan mẹ́ kó mọ́ ní owó tó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ káláàánú lè fi pọ̀. rọ́fàm. rọ́fàm mo sọ fún yín ṣé bébì ni mo èmi èmi ni mo fẹ́ ṣe nǹkan fún yín ṣé bébì mo mọ̀ bí màá ṣe tọ́jú bóyá kẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ mi ni mo ti máa sọ fílù yẹn kẹ́ ẹ ṣe. kí ló ṣẹlẹ̀ bá tó fẹ́ parẹ́ báyìí wo bó ṣe ń ṣe wo bó ṣe ń ṣe aṣọ ò ní kú báyìí kí ni tiẹ̀. èmi kọ́ ni màá kó tẹ́ ẹ bá padà kẹ́ ẹ lọ kó gbogbo fùfú yẹn lọ́dọ̀ gbárí ìyá àbíkílẹ̀ pé wèrè. màá padà lọ kó fùfú. bẹ́ẹ̀ni ẹ wàá dánwó ìpadà fún ẹ wàá ṣẹ̀ṣẹ̀ lọ tàbí oṣù kẹta pé èèyàn lọ́tọ̀ọ̀tọ̀ èèyàn kọ̀ọ̀kan orí òjòrí ẹ wàá ta ẹ wàá kó yẹn ẹ wàá kó padà ṣé ẹni tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ Brasamu bóyá lọ́tà ni yóò lójú ọ̀la. ẹ ti lè padà kí ló máa wù fún kí ló máa wà lọ́wọ́ rẹ̀. mo wá mo lè máa gbá. olórí burúkú ni bọ́dà. torí ọmọ mo ní wọ́n lè sí. gbẹ́rù ah, tó bá jẹ fùfú bá jẹ fùfú yìí wọ́n lè gbà mú

ọlọ́run awé ọlọ́run adé sí owó àti mú. bàdá ẹ wá ẹ wá ẹ wá bàbá Sàámú ó tiẹ̀ ní tí mo fẹ́ bá yín sọ ó dẹ̀ serious ṣe rí ilé tí mo lọ yìí ah, hmm. ilẹ̀ kún tẹ bá rí àwọn iṣẹ́ tí dáàdì mi ṣe sílẹ̀ táwọn ti gbà àwọn oògùn àwọn ògidì oògùn tó tó in fact mo ríwe wọn ẹ̀rú bà mí ìkan wà tó jẹ́ pé ní ó wúlò fún oyin báyìí tẹ́ ẹ mọ̀ọ̀yàn táwọn èèyàn gidi sì mọ̀yìn dáadáa tó kàn yẹ in fact tí n bá ní oògùn yẹn gangan kálẹ́yìn gangan náà pilẹ̀ fún ni torí wípé àkọ́kọ́ ẹ mọ̀ yàn àwọn èèyàn mọ̀ yín ṣùgbọ́n bá ṣe mọ̀ yín yẹn yín náà mọ̀ pé wọn ń ṣe yín láàánú kò sí kankan nu wọn tó rántí yín tó fi rere wá yín tàbí tó fún yín ní nǹkan gidi rí akán mọ̀ yín ni ṣùgbọ́n tẹ́ bá lè ṣe oògùn yìí tẹ́ bá lè ṣe bọ̀dá Sàámú hmm, láàrin oṣù kan ẹ̀ dì mí lọ ní à owó yẹn pọ̀ tó di pé àwọn èèyàn wà mọ́ báyìí pé ah, ọ̀nà bó kò dẹ́ ṣe nǹkan tó lágbára kò sí tí ó ti fi ṣèyàn nǹkan kékeré náà lẹ wà nǹkan kékeré ni. wíwá wíwá kí ni wọ́n mú fẹ́ lóòótọ́ lóòótọ́ mo mọ̀ wọ́n olówó yẹn pọ̀ lọ́wọ́ mi lóòótọ́ àmọ́ wọn kì í ṣe mí láàánú èmi ò dẹ̀ kí ẹ̀ èmi gan tún máa ń mú àwọn èèyàn lọ sọ́dọ̀ wọn tọ́lẹ̀ tún máa ń ràn yàn lọ́wọ́ so mi ò dẹ̀ mi ò bínú sí. bàrà sàmù nǹkan kékeré ni. kí ni mo fẹ́ ṣe. wọn á ṣe ọkàn wọn sí yín ni ní ṣọ́ọ̀ṣì tán bá fẹ́ gún àdúrà wọn sókè tán bá tán bá fẹ́ pe ọlọ́run wọn á ní ọlọ́run ṣíjú olóore sí mi láríwá ní gúúsù nílà oòrùn àwọn náà ṣe ń tọ́ọ̀tì ṣé bákan máa ṣí ọkàn wọn sí ni wọ́n á ṣìwé ìrántí kàn yín ìtì hmm. rere. wọ́n á ṣìwé ìrántí kàn mí. bẹ́ẹ̀ni tá a bá ti ṣiṣẹ́ yẹn tán á dàbí ìgbà tán ṣì nǹkan lójú yín ni náà bá bẹ̀rẹ̀ sí ní rí yín àwọn ní bọ̀dá Sàámú ẹ̀yin náà wà á mọ wúra yín pé ah, ah, kí ló ń ṣe mí. nínú òògùn náà bẹ́ẹ̀ kí ni mo á fẹ́ ṣe nǹkan tó kéré ni ẹ wá nǹkan tẹnu ń jẹ tẹ ẹ yọnu sí tinú yín máa ń dùn sí tó jẹ́ pé ẹ láì dáadáa ẹ máa ta bẹ́ẹ̀ bá ti ń ta wọn bá ṣe ń fún yín lówó tẹ̀yìn ń ta fún wọn owó yẹn lẹ́ẹ̀ kó jọ lẹ́ẹ̀ kó wá fún mi èmi àkàpọ̀ nǹkan kékeré pẹ̀lú ẹ̀ níṣẹ́ bá di ṣíṣe níṣẹ́ bá dà kí ni nǹkan kékeré tó fẹ́ kù pọ̀. bọ̀dá kò sáwo kan láwo ẹ̀wà ogi ogi ogi bẹ́ẹ̀ ṣé mi bá ti ń ta àwọn nǹkan yẹn ìtẹ́nu jẹ yẹn màá kówó yẹn wá fún wọn wà wá kó ògì mọ́ ojú gbogbo ojú ju tó gbogbo ojú ìbojú yẹn fàyà dànù. ó máa ṣe ó máa ó máa kú o ẹ kò sí wàhálà jẹ́ kí mi kúkú máa kí n bá ti ta ọjà yẹn jẹ́ kí kúkú fi ògì yẹn kí n fi pálẹ̀ máa fògì ṣe gbogbo ẹ̀ lé. ọ̀rọ̀ àtàwọn kí lè ń sọ yìí. ṣé yín mọ tí màá sọ sínú ògì yẹn nìkan tó. ó yẹ kọ́ mi ní nǹkan tó máa sọ sí i. rasamu ṣe fẹ́ máa lọ́ mi fún ni. kọ́ mi. ẹ wo tẹ́ bá ti mọ̀ pé lẹ́ẹ̀ serious tẹ́ mọ̀ pé lẹ́ẹ̀ ṣe ẹ máa lọ ń gbà yẹn ẹ máa lọ. mú ìwà mú ìwà kí ló ń ṣe ẹ ṣóògùn ah, bàbá ẹ ti ń gbé ẹnu ni. nínú à ń sọ fún yín à ń ṣàlàyé nǹkan fún yín ẹ dẹ́ ń lọ mí fún ẹ lọ mí fún ẹ lọ mí fún. oní máa lówó gan. bàbá ayé mi ti fẹ́ run ah, ah. ayé mi ti fẹ́ bàjẹ́ o ayé mi ò gbọ́dọ̀ bàjẹ́ ló jẹ́ sáwà. kí ló dé kí ló ṣẹlẹ̀. bàbá ẹni tó ń bá mi ìtajà tẹ́ ẹ sọ fún mi ẹ ní kí n lọ wá ó ti tajà fẹ́nìkan. ó ṣe kí ni ó lóun pàdé ẹnìkan ló lóun fẹ́ ra gbogbo fùfú ló bá kó thirty thousand fóun ló gba gbogbo fùfú lọ́wọ́ ẹnìkan ló tajà fún. ìwọ ọmọkùnrin tí mo sì sọ fún ọ wọn ní ká wí fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa dèrò àwọn ìgbó àfọ̀gbà tí mọ́mọdé tìka àbámọ̀bọ́nu ó ti tìka àbámọ̀bọ́nu bọ́ọ̀ mọ̀ sọ fún ọ wò ayé rẹ ti bàjẹ́ ó ti bàjẹ́ ọ̀dà bó o bá gbàgbé mi ò gbàgbé níjọ́ òní ìtọ́ wádọ́ mi tó lọ fẹ́ sógun owó bọ́ sọ fún ọ ńgbà mo gbé fájànlẹ̀ ifá ní tẹ́lẹ̀ dá rẹ̀ yàn mọ́ kọ́ lọ rè wá ẹnìkan wá ẹni tó sì wá wáyìí kò bá àṣẹbí rẹ ni o kò bá àṣàrà rẹ ni o kò bá àṣẹni tó mọ̀ kò bá àṣẹni tó mọ̀ èèwọ̀ kan tó jẹ́ ni wípé kẹ́ni ọ̀hún sá ti tajà rí kó má jẹ́ orí tó ti wọnú ọjà mo sọ fún àbí wọn sọ fún ẹni tó lọ rè wá wáyìí bọ́ ọba wá dé ìwọ ló dá lókòwò bọ́ ọ bá dá lókòwò tán kò sí tí ò lè tà gbogbo nǹkan tí wọ́n ń tà láyé kọ́ láti ta nǹkan ní tí ó sì tà yìí ọjọ́ méje ni ó fi tà kò sì gbọ́dọ̀ tà fẹ́ nìkan ó wá tà fẹ́ nìkan tán nísìn ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n pariwo kò sí dálé sẹ́sì tìró ti yẹ lójú òkú ayé rẹ ti bàjẹ́ èmi mo sọ fún ọ bẹ́ẹ̀. ayé mi gbọ́dọ̀ ayé mi gbọ́dọ̀ ayé mi bàjẹ́. Ah! ọ̀dà bọ́bọ́ tiẹ̀ bó bá jẹ bẹ́ẹ̀ olórí burúkú ti ń tajà yìí káàkiri ni òun náà lọ́ọ́ lọ rẹ̀ wá wá ewúrẹ́ tó bá da fánù ẹ̀gẹ́ rẹ̀ gan la fi kó fa wọ́ ìwọ gbìyànjú kọ wú ọdọ́dọ̀ mi bọ́bọ́ ti wú ọdọ́dọ̀ mi iná ọ̀ràn láti ah! gba panla kú ẹni tí ọkọ̀ ọ̀bẹ rú èmi mọ sọ fún ọ bẹ́ẹ̀. mo lọ sábà òní tẹ̀lé mi mo lọ sábà ìyàwó eré ìgbà tí mo sọ tàkọ́kọ́ kẹ fún ọlọ́run ló mọ̀ bó ti gbà sí ilé yìí bọ̀dá sàmú ní tẹ̀lé mi. gbẹ́nu ẹ sọ jàre wèrè wọn bọ̀dá sàmú yá ìwọ gángan lọ ya wèrè pọ́ọ̀ mo sọ fún ọ pọ́ọ̀ bá ya wèrè ni ṣe gbogbo kan ló lò tó fi mú tó fi di pé ó gbọ́jà lé lórí ń bẹ̀rẹ̀ sí tajà káàkiri ọgbọ́n tó lójó náà náà lọ́lọ́ rèé lò tó fi mú déyà yín. bọ̀dá sàmú ní tẹ̀lé mi bọ̀dá sàmú mo mọ̀ wọ́n ya wèrè ya wèrè wèrè pọ́ńbélé ni wọ́n. ọmọ sí o ọmọ akẹ́wọ̀n náà dá sí mi ní bọ́ọ̀ bá dá sí mi wọn ò ní dá ọ lóhùn ọ̀dájú babaláwo ni mí èmi àgbélédafá gbé ìkùlé mọ yòdù tó wù ikú ni kì í sàrùn n ò da débẹ̀ o àmọ́ lápẹ́wọ̀ náà dá sí mi ni àfọwọ́fọ́n náà ìdúró rojọ́ bó bá jẹ bẹ́ẹ̀ wọ́n wá gàgà fún ọ tó fi mú un déyà yìí èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ mọ̀ bọ́. Ah! bọ́dà Sàámú. tó ń sọ fún mi nìyẹn. Ah! bọ́dà Sàámú ẹ dínú o nǹkan tó tó báyìí òun lè bò mọ́ra tẹ́ ẹ̀ sọ fún ẹnì kankan bọ̀dá Sàámú ẹ tẹ̀ wá gbọ́ náà káàtì wá sọ pé ẹ níwà tí ò da kankan ẹ jọ ṣé owó kan wà tó máa ń déédéé dé ọwọ́ èèyàn ìzílì ni. ìzílẹ̀ ló ló máa dán mi ó ní ìzílẹ̀ ní one billion naira máa dán mi ó ní one billion ìzílẹ̀ ló ló máa dán mi ọlọ́run máa ṣe mí lóore lọ́tún lọ́sì ogún sọ ni ọlọ́run máa pọ̀ ọ̀ máa pọ̀ mọ́gì. Bra Saamu oògùn owó ló fẹ́ fi wọ́n ṣe ìgbà tí mo wá gbọ́rú oògùn owó yẹn ẹ̀rù wá bà mí mo wá ní mo gbọ́dọ̀ débí kí n ṣàlàyé fún yín <laughs> irú oògùn owó tí arákùnrin yẹn tó fẹ́ fi brasamu ṣe tarákùnrin yẹn bá ti ń ní owó brasamu ọ̀n a ga ọ̀n a ga ọ̀n a ga the rate of fi máa ga ẹ̀rù bà mí torí ọ̀n máa ga ju gbogbo ayé yìí gan lọ. ẹ̀rọ ní sùúrù mo máa ga nínú owó àbí mo máa máa gùn. ara o ẹ máa gùn ẹ gùn ẹ gùn ẹ gùn ju gbogbo ayé ìgan lọ. yòyí mi padà Sàámú mú ìwọ́n fẹ́ gbà yé mi jẹ́ fẹ́ fi mi jòkó owó èmi àwọn mẹ́wàá gùn. mọ́tara yìí. mọ́tara mi jọ bíbọ̀ ni èyí sọ ṣe orí mi nìkan ló máa gùn lórí àdúgbò ara mi náà ló máa gùn. ara yín lá máa gùn tó bá ti wá gùn dé nǹkan tó máa tún wá ṣẹlẹ̀ sí wọn wọn ò ní kú o ó kàn máa ṣẹ́ ni. ìwé ìwé ti bá yé mi jẹ ah. mo máa ń gúngún gúngún gúngún màá wá kọ́. Ah. ìwà olóko máa yín àbójúkòkòrò ojúkòkòrò ni. ojúkòkòrò wà nínú wípé ó lọ máa ṣí ọkàn àwọn èèyàn sí mi wọn ò ní kú wọn ò ní rùn ọkọ̀ wọn kò sí sí mi yìí báyìí máa ń kọjọ́ jì nìyẹn pé ọlọ́run aláàánú sí wa wọ́n lè dẹ̀bi aláàánú tó máa fún mi lójoojú kòkòrò nìyẹn ni mi ò lọ́ba fúnra ẹ̀ ló sọ fún mi. tásà mú ẹgbẹ́ nu lọ jàre táṣà máa sọ ní ètè ìníjàre ti gbọ́ràn. èmi ti fẹ́ máa lọ ṣùgbọ́n kí tó máa lọ arákùnrin yẹn ọ̀nàkọ̀nà ló ń wá láti fi ṣe bùrà Sàámú láti fi ṣe wọ́n níbi hmm. ṣùgbọ́n o nǹkan ẹ̀yọ̀ kan ṣoṣo ni màá sọ fún bùrà Sàámú kó ṣe ìgbàkúgbà tó bá kófìrí ọmọkùnrin yẹn níbikíbi kó mú omi àti ìtọ̀ kó dàlù tó bá ti wá dàlù tán ohunkóhun tí ọmọkùnrin yẹn tó bá gbé sára àbí tó gbé sáyà tó fẹ́ fi ṣe bọ̀dá Sàámú níbi á dà sórí ẹ̀ tọ́mi àti tọ̀ kí n dẹ̀lú mí wá ògùn ọ̀rẹ́ àbájẹ òtó nínú kò sí mi kò ní wọ́ọ̀dù mọ́. ìwé ah. ah, ṣí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Eh. Bra Saamu oore ọjọ́ kan péré tẹ ṣe fún mi òun ló jẹ́ kí n padà wá kí n wá sọ ohun tí mò ń sọ yìí torí kò ní wù mí pé kẹ́kọ̀ọ́ kú dànù oore tẹ ṣe yẹn ó dùn mọ́ mi nínú ó dẹ̀ dùn mọ́ ẹlẹ́dàá mi torí ẹ̀ ni mo ṣe wá síbí torí kò ní dáa kó lóore mi kó kàn kú dànù bẹ́yìn. ó ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣé tó jẹ́ kí n gògògògò kí n wá lọ ṣẹ́ ó ṣé mo dúpẹ́ thank you. ẹ ah. ṣé o ẹ ṣé o. ẹnu iná ò ní rọ yìí wọn máa sọnà ni ẹ ní gbọ́. mi mọ bóyá ń ṣe mi láti bi ìsàlẹ̀ núbà ǹjẹ́ ńlá tọ̀ ah, ọlọ́run bá mi ṣe o.

wá talẹ̀ yìí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ jọ bọ̀dá Sàámú ni mò ń béèrè Múyìwá lórúkọ mi. Múyìwá Múyìwá. ẹ jẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ wà yìí. ó lọ ṣé o wíìrì olóko bẹ́ẹ̀ Sàámú ọlọ́run ní gbà fún ẹ. kí ni kí ni kí ni. wọ́n ń bá Sàámú. sọ sọ sọ ah! kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ wèrè mo máa lọ sọ bàbá bá ẹ nílé àṣìírè kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ wèrè gbogbo tó bá wù kó fẹ́ sọ lọ sọ bàbá bá ẹ lé àlọ sọ bàbá fámìlì ẹ lé I need to call someone I need to. again.